الهيمين العزيز الجبار lákọ̀ọ́kọ́ náà a kú jímọ̀ àrò Allah subhanahu wa ta'ala jẹ́ ká ṣe púpọ̀ ẹ̀ bákan náà ni mo tún kí pé ẹ káàbọ̀ sí orí ètò tí a pè ní alifik fidin eléyìí tí ó máa ń wá sí etígbọ̀ yìí ojoojúmọ́ lẹ́lẹ́gbẹ́ ojoojúmọ́ lásìkò Ramadan yìí inshallah bíkọ́ ti lá wọ́n tún ti wà nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ ní àárọ̀ yìí pẹ̀lú sheikh dr sharafdin gbadebo ọ̀rọ̀jì tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimadina center ẹ ṣàánú ajé lógúnmọ̀ṣọ́ láàárọ̀ yìí ẹ tún ṣe gẹ́gẹ́ bí ìṣe níbi tí ẹ ti máa pè wọlé béèrè ìbéèrè kan àbí ìkejì àmọ́ kó tó di pé ẹ mọ̀ sí bẹ́ẹ̀ béèrè ìbéèrè kan àbí ìkejì nínú àwọn ìbéèrè tí ó ń bẹ ní ìkáwọ́ tèmi ń bí wọn náà ní pé oníbèrè wọn ní ẹ jọ̀wọ́ kí ni ìdájọ́ Islam lórí mímọ dúró níbi mòbínú kọ̀ọ̀kan pẹ̀lú àníyàn tí a bá ń ké súrọ́tù yàsìn àti pé ṣé ọlá kan ń bẹ lóòótọ́ fún kíké yàsìn. bisimilah sheikh. alhamdulilah wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd. asalaamu alaykum. ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أجاج القرآن ọ̀rọ̀ ọlọ́run ọba ni ọ̀rọ̀ ọlọ́run ọba ẹni ìtòsọ ìpè kíkà rẹ̀ ìjọsìn ni torí gbogbo ara fi kan kéèyàn máa ń ké ní alukur'an ọlọ́run ọba ó fún yàn dáadáa mẹ́wàá anabi sallallahu alaihi wasallam wọn ní kìí ṣe pé ń dáhùn gbà lérò òun náà ni alam níbi alam nashrah. àbí níbi alámítàrọ̀ kẹfà ipò ńlá rara rárá hamza tó lam harafikàn ni mímu náà harafikàn ni ètò túmọ̀ sí pé ka alam lásán èèyàn gba ládọ́gbọ̀n torí ẹ̀ ló ṣe jẹ́ pé àwa mùsùlùmí ọlọ́run ti sọ orí ńlá fún wa ilé fọwọ́ kama máa ké ní kíké ká máa kà ní kíkà nítorí pé ìjọsìn àwọn olùmọ̀ nípa ṣẹ̀ríà wọ́n ní àwọn iṣẹ́ ìjọsìn wọ́n ń bùkátà níyà kó tó jẹ́ ìjọsìn wọ́n níbi ìtàkùránì kíké kọ́ kò bùkátà níyà kó tó di ìjọsìn nítorí pọ̀rọ̀ lọ́n kíkà rẹ̀ ìjọsìn gàgàn lọ́nà. wàyí o a máa ṣe a máa ṣe àṣàyàn àwọn. aya kan sura kan ó ń bùkátà kẹ́rì ọ̀wá lórí rẹ̀ látọ̀dọ̀ lọ́n àbí látọ̀dọ̀ anabi sallallahu ala wasallam gẹ́gẹ́ bó ti ṣe tọ́ka sí fún wa gẹ́gẹ́ ayatul kursi gbogbo ẹnikẹ́ni tí máa ń ké ní ìparí gbogbo sọ̀láàtì tọ́jọ́ ra yìí nǹkan kan ní ti lọ́nà níbi àti wàlìjánà àfikọ́jẹ́kù nínú hadith eléyìí tí imaamu nasa'i. tí wọ́n gbé jáde nínú tírà wọn as-Sunan al-Kubra bẹ́ẹ̀ náà làwọn àyà mi tá nàbí tọ́ka sí ṣùgbọ́n Suratu Yasin ẹ̀rí kan pàtó kò tọ̀dọ̀ anábì sallallahu alaihi wasallam wá lórí pé ká máa ka ká máa ké yàtọ̀ síbi Suratu Kahf tẹ́lẹ̀ wá ká máa ka ká máa ké ní gbogbo ọjọ́ jùmọ̀ tó sì jẹ́ pé nínú ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn ẹ̀rí tó wáyẹn àti ráwọn ètò fẹsẹ̀ rìn lẹ̀ dáadáa tó tó ń lò lẹ́rì fún àti máa ké sórọ́tò káf ní gbogbo ọjọ́ jùmọ̀ ṣùgbọ́n sórọ́tò yasin ẹ̀rí kan ìyá sọ́tọ̀ yàtọ̀ sí sóra mi kó náà ní ká máa ké àfẹ́rí tí ó wá wípé iqra'u ala mawtakum sórọ́tò yasin ẹ máa ké yasin fún àwọn òkú yìí. Eh, hadithi àwọn olùmọ̀ nípa ṣẹ̀ríà wọ́n pín sí méjì nípa ọ̀fẹsẹ̀ rinlẹ̀ kọ̀fẹsẹ̀ rinlẹ̀ àwọn èyí tó pọ̀ jù nínú wọn wọ́n sọ pé kọ̀fẹsẹ̀ rinlẹ̀ nítorí pé ọ̀nà tó gbà wá kò sí tàbítàbí nínú pé kìí ṣe ọ̀nà tó gún régé tó tá a fi lè máa fi irú rẹ̀ sẹ́rí lọ́dọ̀ àwọn míì nínú wọn gẹ́gẹ́ Ahmed ibn Hanbal wọ́n sọ pé ó fẹsẹ̀ rinlẹ̀ lọ́dọ̀ torí ẹ̀ gbáàní tó máa dé fèé ṣé ẹ máa kà sókù ẹ máa kà fókù lẹ́yìn ìgbà tó kù bá kú ni àbí ẹ máa kà fẹ́ni tí ń pọ̀ ká kú ṣáájú kó tó di kó lọ́dọ̀ Ahmed tó ń sọ pàdísì yẹn ó fẹsẹ̀ rinlẹ̀ lọ́dọ̀ tòun ìtumọ̀ rẹ̀ ni pé ẹ kà fẹ́ni tí ń pọ̀ ká kú lọ́wọ́ kó tó di kó kú ẹ ń pọ̀ ká kú kó tó di kó torí ẹ̀ nígbà tí Ahmad ibn Hanbal rahimahullah tó ń pọkà kú lọ́wọ́ ó ránṣẹ́ pé ọmọ rẹ̀ Salih Salih ó wá bẹ̀rẹ̀ sí ní ka Suratu Yasin lọ́dọ̀ rẹ̀ tọ́nà fi gba ẹ̀mí rẹ̀ ṣùgbọ́n náà olùmọ̀ yòókù bíi yòókù sọ pé kò sọ̀rọ̀ ń bẹ̀ torí pé wa tó fẹsẹ̀ ìgbàgbọ́ àwọn yorùbá pàápàá jùlọ àwọn jẹ́ pé àwọn máa ń lo alukurani lọ́pọ̀lọpọ̀ fún bíi pé àfẹ́ ṣàdúrà láì bìlà pẹ̀lú pọ́nà tá a fẹ́ gbàdúrà gbà sọ takùtọ̀lọ́ àbí ọ̀takùtọ̀lọ́ sọ bàtà nàbì mu àbí ọ̀bàtà nàbì mu àwọn ni wọ́n ya oríṣiríṣi pátánì fún sóràtù yàsìn ẹ̀ máa gbọ́ tó máa da lásà pé yàsìn ibi tó bá wà wọn làwọn á yàsìn. léè tí sì yẹ kí ọjà ipò rí báwo ló ṣe lè fi àṣì bẹ́lọ̀ tó lè fi tàbátì àdáná bẹ́lọ̀ kò sí yàtọ̀ ọ̀rọ̀ ọlọ́run náà ní gbogbo ẹ̀ sọ̀rọ̀ká wa dàbí kan sí pé tọ́ba ti dórí gbogbo mùbíìn ọ̀fẹ́nu ọwọ́ akọ àwọn bùkátà tìrẹ ọkọ̀ sínú ẹ̀ náà ní pé gbogbo ibi tí mùbíìn bá wà ń ó tún kíkẹ́ kò sí nínú ìlànà anábì sallallahu alaihi wasallam kíkà máa ṣe bẹ́ẹ̀. ó tó nípìn ìyànfẹ́ falùkùránì bẹ́ẹ̀ lọ kẹ̀kẹ́ súra kan àbí àwọn kankan àbí gbogbo alùkùránì kan lápapọ̀ téèyàn bá wa ké tán kéèyàn sọ pé wọ́n lọ wo nǹkan tí mo ké nínú alùkùránì kò ṣe nǹkan báyìí báyìí báyìí báyìí fún mi kò sì là mí kò gbà mí kò sọ mi níbi àwọn aburú báyìí báyìí báyìí báyìí ó ti tó bá eléyìí túmọ̀ sí pé tatawassalu ila Allah bi amalin salih wọ́n fi iṣẹ́ rí wọ́n fi sàtẹ̀gùn síwájú Allah yàtọ̀ sí pé àwọn afẹ́ mọ̀bínú kan lójú eléyìí tí ó wà látọ̀dọ̀ ànábi tí ó wà látọ̀dọ̀ àwọn sàhábà náà. jazakumullahu khairan lábẹ́ ìbéèrè náà ṣe ǹjẹ́ òdodo ni wípé yàtí o ọkàn kùránì mi. ẹ̀mú gbẹ́lẹ́yìn ànídìí rẹ̀ ànídìí rẹ̀ náà plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six fún àwọn tó ń gbọ́ wa lọ́nà tó jìn réré láwọn orílẹ̀-èdè yòókù yíká ilẹ̀ àgbáńlá ayé fún àwọn àtàǹbẹ ní nàìjíríà àti láwọn agbègbè tó súnmọ́ wa nọ́mbà tí a lè máa pè sórí yìí zero nine zero five five three five five five five eight hello. aleykum salaam wa rahmatulah ó kọ yín. ó gómìnà náà láti yàrá burkina faso. náà kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni ẹ jẹ́ mọ́ nípa òfin ccc lókè bí èsì lókè ń wọ̀ fún gbogbo iṣẹ́ àtàwọn ìṣẹ̀lẹ̀ lẹ́yìn ìjọba bí ó mọ́lẹ̀ àwọn àjọ tó ṣe déédéé tí wọ́n ṣe déédéé ní ẹ̀mí ń tún dé lọ́wọ́ hello. hello. hello. ẹ dákun ẹ bá a tún béèrè yín béèrè ẹ bá a tún béèrè yín béèrè. mo ní ìbéèrè mi kíkọ òkú tuntun ni bó ṣe ń yọ òkú àti bó ṣe ń ṣe irinṣẹ́ lẹ́yìn irinṣẹ́ máa fún máa bò sí mọ́lẹ̀ṣẹ̀ àwọn àdúrà tó ṣe déédéé yá lórí ṣe sí kalẹ̀ nínú mo ní kí n tẹ́lẹ̀ bàbá nígbà bó ń ṣàlàyé fún wa. ẹ ṣe àdúgbò ẹ̀ fún mi. alhamdulilayi. lábẹ́ òfin ọlọ́run ọ̀nà yẹn ni pé tí mùsùlùmí bá kú pípé káwọ́ ẹ̀ nítorí gbà tí ọmọ anábì sallallahu alaihi wasallam tó kú nínú hadithi ummi Atiyya radiyallahu anha anábì wọlé wọn wá gbà wọn ẹni tí wọ ọmọ rẹ̀ lóbìnrin yẹn wọn wá sọ fún wọn pé náà ighsilnaha thalathan aw khamsan aw sab'an aw akthara min dhalik ìdárò ra'aytunna dhalik. nínú àwọn àdéhìí tó gún régé tí ìmáàmù Bukhari àti Muslim tẹ́kọ̀ àwọn ni wọ́n gbé ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ jáde Ànábì ní ẹ̀rọsẹ̀lì náà ẹ̀wẹ̀ àṣẹ lélẹ̀ àṣẹ máa pé àṣẹ tí nǹkan kan bá sẹ́rí rẹ̀ kúrò nídìí jíjọ́ra yẹn ó máa ń túmọ̀ sí pààrà yẹn torí ẹ̀ làwọn olùmẹ̀sìn Islam wọn lọ́rùn àyàn ní ká wẹ òkú mùsùlùmí ṣáájú ká tó fi aṣọ tá a fi sín ká tó fi sí lára ṣáájú kó tó di àbò mọ́lẹ̀ báwo láti wá máa wẹ̀ kú ó kéré ju à ń bùkátà omi oríṣi mẹ́ta nítorí pé ńgbà táwọn Ànábì sallallahu alaihi wasallam tó dárúkọ yìí ìgbà tá a wẹ̀ kú nínú àdéhìí tí a kà síwájú yẹn ó ní igsilnaha thalatha ẹ wẹ̀ ẹ́ lẹ́ẹ̀mẹ́ta aw khamsan tàbí ẹ̀ máa aw sab'an tàbí ẹ̀ méje aw akthara min dhalik idha ẹ sì lè wẹ̀ jù lọ tẹ́ bá rí i pé ó ṣùgbọ́n tá a bá dúró a máa dúró lórí òǹkà tí ó ṣe kún fún méjì láì jẹ́ pé kà sẹ́kù. àbùkátà omi oríṣi omi alákọ̀ọ́kọ́ náà lomi tó ń mọ́ kanga irú omi tá a máa fi sálọ àlà irú omi tá a máa lò láti wẹ̀wẹ̀ jánába àbí wẹ̀ hayob àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. irú omi yan àbùkátà ẹlẹ́kejì àbùkátà omi ọṣẹ eléyìí tó ṣe a ti hó sẹ́sẹ́ ẹlẹ́kẹta ambokata omi káfúrà tó jẹ́ pé káfúrà wà nínú rẹ̀ omi tó alákọ̀ọ́kọ́ yìí omi ọ̀làkọ̀ọ́kọ́ fi wẹ̀ òkú á gẹ́gẹ́ bí àwa náà ti ṣe máa wẹ̀wẹ̀ jánábà bẹ́ẹ̀ láti ṣe wẹ̀ òkú yìí ṣùgbọ́n pẹ̀lú àníyàn pé à ń wẹ̀kù pẹ̀lú àníyàn pé à ń wẹ̀kù ọmọ wa so àbá àbá tábà láì jẹ́ pé a Si, àárín ìdodo sórúnkún rẹ̀ sílẹ̀ fún ojú wa láti máa wò rárá àbáfi nǹkan kan sábàǹtẹ̀ láàrin ìdodo sórúnkún rẹ̀ méjèèjì lábẹ́ bàǹtẹ́ yìí lágbàmọ́ tábà fún á gbé òkú á gbé lọ sókè bí ẹni tó fẹ́ gbé jókòó á wàá fọwọ́ wọ inú rẹ̀ wá látòkè wá sísàlẹ̀ lọ́nà tó fi jẹ́ pé ẹ̀gbin kan bá ṣẹ́kù nínú rẹ̀ bí ìgbẹ́ bí ìtọ̀ yóò lè jáde ní rọrùn bí ṣe wọn ń jáde o a máa fomi sínú a máa fomi sínú a máa fi kíkísà tá a fi wú ẹwọ wa kíkísà tá fi wú ẹwọ wa a máa mú lọ sí agbọn ibi tí gbẹ̀ngbà jáde láì jẹ́ pé à ń wò àti bá a sán báńdì a bá fọ́nù dáadáa tá a bá ti fọ́nù tẹ́gbìn yìí a tún pààrọ̀ ìkísà yẹn a tún bá a fọ́nù a tún bá a fọ́nù tí ìkísà yẹn ò fi má dáadáa bẹ́ẹ̀ náà láti tábà tábà lẹ́yìn eléyìí báyìí á sálò àlá fún bí ẹ bá ṣe máa sálò àlá àkànní kí á ní dami sẹ́nu rẹ̀ á sì ní bá da omi símú rẹ̀ ńṣe lákàn fi kan tó bá má á bá fi gbo àwọn eyín rẹ̀ á sì wé kísà kan tó bá má á bá fi ra inú mú rẹ̀ so a bá ti parí àlò àlá yìí á fọmi sọ́wọ́ á fi ya irun orí rẹ̀ lẹ́ẹ̀mẹ́ta á ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta ni pé á ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta tabati á ṣe bẹ́ẹ̀ á dàmí sí lórí papọ̀ mọ́ ojú débi ọrùn á dà sí bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta ẹ̀yìn rẹ̀ á fọ títí dé sálẹ̀ látòkè wá sí sálẹ̀ á fọ lẹ́ẹ̀mẹ́ta á tún àláfíà látòkè wá sí sálẹ̀ á ṣe bẹ́ẹ̀ tó tabati ṣe báyìí àti wẹ̀ òkúta nìyẹn ní ìwẹ̀ tàlákọ̀kọ́ ìwẹ̀ ẹlẹ́kejì omi ọṣẹ tá a ti pèsè o á fi fọ gbogbo ara rẹ̀ dáadáa á fi fọ gbogbo ara rẹ̀ àti pàlàpàlà àti gbogbo kọ̀rọ̀ ara rẹ̀ á fi fọ dáadáa tàbá tó a ṣe bẹ́ẹ̀ á fomi tọ́ ma tọ́jẹ́ omi káfúrà eléyìí tá a ti fi káfúrà sínú tọ́jú omi ẹlẹ́kẹta o ọ̀nà ni wọ́n ẹlẹ́kẹta á fi sin ọ̀sẹ̀ ń dà ti ṣe báwo àti wọ̀ ẹ̀kú tán gẹ́gẹ́ bí ẹ̀sìn Islam bó ti ṣe ní ká máa wẹ òkú wa. wọ́n á ní tá a bá gbé òkú kalẹ̀ kí ni nǹkan tí Islam tó sọ pé ká ṣe. a òkú kalẹ̀ náà ni kò ní ká wí nǹkan kan gbà tá a máa ń gbé kalẹ̀. sọ ṣùgbọ́n nígbà tí àwa bá gbókù lọ́wọ́ gbogbo ẹni tó dúró ò gbọ́dọ̀ jókòó ó dìgbà tí wọ́n bá tó kọ́kọ́ gbókù kalẹ̀ lẹ́yìn tí wọ́n bá gbókù kalẹ̀ tán á láǹfààní àti jókòó. àwa àti gbẹ́ sàárè tán àsìkò tá a bá fẹ́ gbòkú sínú sàárè rẹ̀ a máa wí gbọ́dọ̀ dáná bí fi máa wá pé bismillah wa ala millati rasulillah bismillah wa ala millati rasulillah ọjọ́ ìwòsàn. plus two three four eight zero eight three two nine three eight nine six zero nine zero five five three five five five five eight àwọn nọ́mbà tí olùjábí nù. No kí ẹ lè máa pè wọlé sí máa béèrè ìbéèrè kan àbí èkejì. hello. salaamaleykum wa rahmatulahi wa barakatu. aleykum salaam wa rahmatulahi wa barakatu. ó kọ́ yìí. orúkọ mi ni ọmọọba tíwájú lukuma olóko ládòkèlè. kí ni ìbéèrè yìí o. ìbéèrè mi ni pé látàrí kíkà olùkọ́nà hmm. láti fi tọrọ bùkátà kan wájú ọlọ́run. kí a fi wá lẹ́sẹ̀ pé a lè kà á ìdí mo máa béèrè ni pé ṣé èèyàn lè kó jẹ mọ́ ẹ̀jọ́ fún èèyàn béèrè alákọ̀ọ́kọ́. àwa gbọ́ lórí ìdánilẹ́kọ̀ọ́ kan náà wẹ̀ náà ni pé àwọn tàràwì pé dídé àmì pé umaru nìkan ni lẹ́yìn ànábì lọ́sọ̀dọ̀ ọ̀ràn èèyàn pé rasulillah sallallahu alaihi wasallam pé ẹ̀mí jù pé náà ni a ti lọ́dún pé ń jẹ́ wọn kọ́ kí àwọn ìfẹ́ tó lẹ́yìn wọn wọn pàtì nígbà tó dọdọ kejì bẹ́ẹ̀ náà wọn tún ó kí ju ẹ̀mí jù bá lọ nígbèsè ayé wọn máa ní káwọn àtàlàyé àyìn dáadáa fún wa. alhamdulilayi ọkọ a ti sọ pé ara àjọsìn oníkà kí alukur'an ẹni bá kí alukur'an ó lè fi tó kẹ́nu alukur'an kó fi ṣàtẹ̀gùn síwájú ọlọ́run láti tọrọ nǹkan tó bá fẹ́ ìpè kọ́ lọ́wọ́ bọ́ ń ṣe nínú bùkátà yìí àbí tọ́lá lùkìyàmù ẹ wá ní kóyànjọ fún pé kí wọ́n bá yín tẹ́ ẹ bá kóyànjọ pé kí wọ́n bá yín ké ó dàdàdà lẹ̀ nítorí lábẹ́ òfin ṣẹ̀ríyà kíkẹ́ alukur'ani gangan fúnra ara rẹ̀ ara òfin ṣẹ̀ríà ni ṣùgbọ́n ẹ wá bá mi ké akómajọpọ̀ wá bá a ké ilé wọn pè ní bid'atun idafiyya bá mi kó ẹ kójọ wá bá mi ké mo pè yín kẹ́ wá bá mi ké ń gangan ó ní òsẹ́rì fún sọlọ́ aṣọ níta ìsìn yẹn di àdádálẹ̀ látàrí ọ̀nà tẹ́gbẹ́gbà ẹ̀yin ní kẹ́ ké fúnra yín nítorí tẹ́yìn bá ń hún yàn kò sí ní tó ṣe họ dáadáa tí híhùn yẹn ó fi kó ń bẹ bí ìkànnì sọ àti ma pípa ẹni tí ń sunkún pọmọ òun kú kò dàbí ẹni tá a fún lówó bá ní sunkún lati kú. wọ́n ní ìbéèrè mi ní pé yẹ àwọn gbọ́ pé wọ́n ní àdàdálẹ̀ ni bọ́ọ̀lù ṣe jẹ́ àdàdálẹ̀ kí òfin ẹ̀sìn ṣáájú kó tó máa sọ nípa rẹ̀ nítorí pé ọlọ́ni wala taqfu ma laysa laka bihi ilm inna as-sam'a wal basara wal fu'ada kullu ulaika kana anhu mas'ula má sì máa sọ nípa nǹkan tó bá mà nípa rẹ̀ torí pé etí àti ọkàn rẹ̀ gbogbo ẹ̀ lọ́lọ́wọ́n bó ṣe béèrè nípa rẹ̀ tó bá dijọ́ gbẹ̀ngàn kìyàmù. akramakumullah

wọ́n ti péjọ bìbà ànábì rí wọn jáde ó sì ó sì ìgbà tí ó parí àṣùbà ní ìjọ tí wọ́n péjọ bìbà tí ó jáde sí wọn mọ́ ó ní mo rí nǹkan tẹ̀ ṣe lóru májú àná o nǹkan kan kọ́ ló mú mi má jáde wá bá yín o bí ìbá bẹ̀rù kọ́lọ̀ wọn má lọ sọ sọ̀dátù tàràwíhì yìí dọ̀ràn yàn hmm. kìyàmù lẹ́lẹ̀ kọ́ má lọ dọ̀ràn hmm. so nítorí torí ọlọ́run ròyìn ànábì ó ní laqad ja'akum rasulun min anfusikum azizun alayhi ma anittum harisun alaykum bil mu'minina ra'ufur rahim gbogbo ní tí ó bá ti jẹ́ wàhálà fún wa ó ṣòro fún ànábì sallallahu alayhi wa sallam torí tọ́lọ́ ń bá lọ sí lọ́rùn yẹn àtúní lè ṣe so á di pé à ń tún dẹ́sẹ̀ pẹ́sẹ̀ ẹ̀rú ń gbà kọ́ àmọ́ kò pé èyí tí mo ti ṣe àti èyí tí mo ti ṣe hàn ó túmọ̀ sí pé mo ṣàṣìṣe ni àṣìṣe báwo torí ẹ̀ ló ṣe jẹ́ pé súnà ni torí pé ànábì lọ́kọ́ fún wa wa ń bẹ̀rù wípé tara rẹ̀ ṣẹlẹ̀ wọn sọ dọ̀ràn yẹn kò lè ṣẹlẹ̀ lẹ́yìn kó ànábì sallallahu alaihi wasallam torí pọ́lọ̀ wọn bẹ sọ wá àyíká fẹ́ lómi lẹ́yìn kó ànábì sallallahu torí ti kú ń ka padà sídìí rẹ̀ kó sọ́dà dáadáa lẹ̀ wáyé o sọ́dátù tarawih ó rí i pé súnà náà lọ sẹ́kù sí kò yí padà láti jọ́ tí ti sí kò sì ní yí padà títí tá yóò fi dọ̀run lórí pé kì í sọ̀ràn yẹn bó wàá ní rúmọ̀rì sí wàá lè láyà tí ó wàá sọ ti ọlọ́run sí lọ́ràn yẹn tánàbí ò sí lọ́ràn yẹn tí ó sọ nítorí pé èèyàn ò sí lórí ojú ọ̀nà tọ́tọ́ tọ́ làgàrà hmm, wọ́n máa ń sọ̀sọ́kùsọ nípa ẹ̀sìn ọlọ́run nítorí pé àwọn máa wò pé gbogbo táwọn bá sọ àsọgbé ni nígbà táwọn èèyàn kúkú mà nípa ẹ̀sìn ọlọ́run lápèjú ẹni tí ń ṣe mọ́lìd tí ń ṣe bídíà yọ́n máa sọ pé ṣé gbogbo bídíà náà ni ọ̀há dá ni sọ̀látù tàràwí náà ibi bídíà ni ẹ̀gbọ́rọ̀ bóòlù ló ń ṣe wá jẹ́ bídíà hmm. so gbogbo eléyìí ó ká kíyèsára hmm ó hàn gbangba kò pamọ́ rárá sí hmm. gbogbo ẹni tó bá wá mà nípa rẹ̀ kò wá lè hàn rárá sẹ́ni tí ò bá wá mà nípa rẹ̀ hmm. wọ́n kàn máa fẹnu já géètì hmm. náà. hello. maaleykum salaam wa rahmatulah orúkọ yìí o. Ah, abdulsamad láti uk. láti uk kí ni ìbéèrè yìí èyí ni wọn ìjọ lójoojúmọ́ ilẹ̀ tí wọn wọn bẹ́ẹ̀ tí wọn gbà ní ìlú tó ń bá wọn lọ́la. náà. náà náà wọ́n tẹ̀lé lójoojúmọ́ ní wọ́n yà ní ọ̀rọ̀ yìí àti tó gba àtọ̀tọ̀ gba ìgbà tó tó ní ṣe ìjọ wà ní kí wọn kí wọn máa kó àwọn ọjọ́ ní oṣù láti fi kí wọn kí wọn kàkà wọn aṣọ wípé afẹ́mọ̀tì wọn gbà ẹ̀sìn ìjọba. ẹ lọ. ó ti fi àwọn abábẹ́ sílẹ̀ hello ìbéèrè yín kejì yẹn ẹ tún ẹ tún ṣe ẹ tún béèrè ìbéèrè yín kejì ẹ tún béèrè. ìbéèrè yín kejì ní kí ìjẹ́ ìjọ́sọ̀rọ̀ ká tó ara jọ nínú ẹbí ẹbí ká máa ìbéèrè yìí ara ní kejì ká máa tó ara jọ bẹ́ẹ̀ kó lè tó ara jọ bẹ́ẹ̀ fúnra àjọ lẹ́bí lóṣooṣù kásùmáà ṣe kí n. àdúrà olóṣooṣù ọ̀dà tí àbá tún wá gbọ́ iye tó ẹ lè fi àtẹ̀jíṣẹ́ sọ́wọ́ sí wa lórí nọ́mbà tí ẹ fi pè wọlé náà náà. alhamdulilayi lábẹ́ òfin ọlọ́run ìbéèrè náà ṣe ó pàtàkì púpọ̀ hmm. nípa pé sójoojúmọ́ náà máa dà níyàn fún sèyàmù Ramadan hmm. àbí èsojoojúmọ́ àkàlẹ̀ kó pọ̀ níbẹ̀rẹ̀ hmm. ẹ rí i pé lọ́dọ̀ àwọn màlìkì yá ẹni tí ó ti yí ọ̀pọ̀lọpọ̀ látọjọ́ tó ti pẹ́ òun náà ní péjọ àkọ́kọ́ nínú Ramadan lèyàn ti dà níyàn rẹ̀ lápapọ̀ hmm. tó pé wọn lọ o òun dà níyàn láti ṣe ìkẹnuró oṣù Ramadan o ìjọgbọ̀njọ àbíjọ mọ́kàndínlọ́gbọ̀n láti fi ṣẹ̀sìn fún wa sọ eléyìí òun náà ní nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ táwọn èèyàn ń ṣe torí pé ń tó wá nínú àwọn tíra tó wà ètò dọ́gba jù ní pé ojoojúmọ́ pẹ̀lú àníyàn rẹ̀ ojoojúmọ́ náà mà dàníyàn so àníyàn òdìndín kọ̀ọ̀ràn hmm. torí wọ́n ní ìjọsìn sòyàmù Ramadan tójoojúmọ́ dájú ògèdègbè ni hmm. so ó máa ń bẹ̀rẹ̀ láti ìgbà tí alifájàre bá ti yọ yóò parí nígbà tó òrùn bá ti wọ̀ nítorí ètò e, ní tí mo ṣe dáa kò pé kítọ̀ lọ́ọ́ dáa hmm. tòní tí mo ṣe ó bàjẹ́ kò pé kítọ̀ lọ́ọ́ bàjẹ́. فصوم كل يوم عبادة مستقلة قائمة بنفسها torí ẹ wọn ní gbogbo kẹnuru ojoojúmọ́ ìjọsìn tó dájú tiẹ̀ gédégbé ni tó ṣe é pé nǹkan kan kò papọ̀ pẹ̀lú tọ̀la àbí tànà hmm. lágbọn dídá àbí bíbàjẹ́ hmm. tòní lè dá kí tọ̀lọ́ bàjẹ́ tọ̀la lè bàjẹ́ kí tọ̀tún náà dáa. Hmm. torí ẹ gbogbo sùyàmù ojoojúmọ́ ní bùkátà níyàn rẹ̀ hmm. wáyé o atún wa gbọ́dọ̀ ṣàkíyèsí nítorí pé tó bá yẹ pé rọmọbọ́n bá lẹ́yìn bá ń ṣe dandan dandan èèyàn gbọ́dọ̀ ti máa dà níyàn sùn èèyàn dà níyàn sùn wípé ẹ ń tún kẹ́nu ró lọ́la fún rọmọbọ́n yìí hmm. àìṣe bẹ́ẹ̀ adékùtẹ́ bá ti jí sáré ẹ̀ dà níyàn kálífàjà rẹ̀ ó tó yọ torí àdìsá nàbẹ muhammad sallallahu alayhi wa sallam tóní la siyama liman lam yubayyit an-niyya min al-layl kò sí siyam fún gbogbo ẹni tí ó bá ti dàníyàn látàlẹ́ èèyàn ti dàníyàn látòrò bọ́ọ̀ bá ti dàníyàn gbàgbé ẹ̀ kò dàbí àwọn ìkẹnuró tó jẹ́ náfìlà tẹ́kẹ́ yẹn lè dàníyàn láàárọ̀ èèyàn lè dàníyàn lẹ́yìn ìgbà tílẹ̀ ti má kó di pòrùn yẹ́tàrí so eléyìí bọ́ọ̀ bá ti dàníyàn kó tó di pálífàjà rí yọ gbàgbé ẹ̀ àmọ́ òtún gbọ́dọ̀ jẹun tọ́ọ̀ bá ti dàníyàn kọ́ gbọ́dọ̀ jẹun ó tún kẹnu ró nítorí ọ̀wọ̀ tí ń bẹ fásitì Ramadan. ìbéèrè ẹlẹ́ẹ̀kejì wọn ní sálímà kóra jọ bíi mọ̀lẹ́bí ká máa wá ṣe àdúrà lóṣooṣù lórí pé a fi ń san ìṣòro àti wàhálà àti ìdààmú eléyìí tó ń kojú wa nínú gbèsè ayé wa bí kásádùá àrẹ ẹ̀sìn islam eléyìí tó lọ́wọ́ ẹlẹ́dàá wa fi pa wá láṣẹ wa qala rabbukum ud'uni astajib lakum olúwa ẹlẹ́dàá ni ẹ máa pè mí ẹ bá ti ń pè mí màá máa jẹ yín. wa idha sa'alaka 'ibadi 'anni fa inni qarib ujibu da'wata ad-da'i idha da'an falyastajibu li wa liyu'minu bi. la'allahum yarshudun táwọn ẹrú mi bá bi ọ́ léèrè nípa mi ó súnmọ́ èmi á máa jẹ́ ìpè ẹni tó bá pè mí ní gbogbo ìgbà tó bá pè mí ṣùgbọ́n àwọn náà ń fẹ́ kí n máa jẹ́ pé àwọn káwọn náà jẹ́ pé mi ọlọ wọ́n sì gbà mí gbọ́ wọ́n lè bá jẹ́ni tí wọ́n mánà. amman yujibul mọ̀fọ́rọ̀ ìdàdàá wẹ́ẹ̀ṣẹ̀fọ̀ só dalẹ́ni tí máa gbé pọ́njú kúrò fẹ́ni ọgbára rẹ̀ nù pọ́njú ń bọ̀ bá pè Allah tani máa gbá burúkú fún yàn allah torí ẹ anabi sallallahu alaihi wasallam ó ní àdúà mukhul ibada àdúrà náà ni pàápàá àjọsìn so ṣùgbọ́n ó ṣeéṣe kéèyàn ṣàdúrà kó dára àdúrà yẹn kó tún dẹ́ṣẹ̀ hmm. nítorí pọ́nà tó gbàdúrà rẹ̀ gbà ọ̀nà tó ṣe kó takùtọ̀ lọ́ni ọ̀nà tó takùtà anabi sallallahu alaihi wasallam hmm. bí ẹni tí ó ní tọ́ba ṣàdúrà yìí ló bọ́ sí ìhòòhò ọmọlúàbí lásìkò tó jọ ń rọ gbà lọ bẹ̀rẹ̀ sí ní sàdúà hmm. subhanallah ní òhò níta nígbà tó jọ rọ lọ sàdúà sọlọ náà ló sì fẹ́ pè àbẹ́ni tó ní pe àwọn orúkọ kan àwọn orúkọ tó ṣe pé ó kọ àìmàdínì èso kọ ọlọ́run kápó kọ ọlọ́run ló pé ìròyìn rẹ̀ ló fi ń pè so ọ̀hán kókó àlejò náà nítorí dájú ni pọ́n ṣẹbọ sọlọ ni èèyàn ò ní dẹ́ṣẹ̀ lásán ti di mushrik èèyàn ti ṣẹbọ sí Allah so bẹ́ẹ̀ náà ni àwọn àdúrà tá a máa ṣe tó ṣe pé ó kó ẹ̀ṣẹ̀ sínú bí ẹni tí ń bẹ lọ kó kún ẹbí ọjà àbí ń bẹ lọ kó bàjẹ́ kó dàrú tani tí ó ṣẹ̀ nítorí pé gbogbo eléyìí ọlọ́run ìgbàrú àdúrà yìí akramakumullah tàbá wá gbàdúrà gbọ́ná pé àfi ká péjọ àfi ká péjọ àdádálẹ̀ náà wọ́n ń pè léyìn hmm. wọ́n ń pè ní bid'atun idafiyya bid'atun idafiyya ẹ̀rí tẹ́lu máa ma sọ pé kí ló á burú nínú ká kójọ ká ṣàdúrà bá kì í ṣe kó àkójọ à ń jó ẹ mọ̀ pé sìn ẹ́ tí ò bá máa ń parí sọ̀ ń parí sọ hmm. àmọ́ gbà tó yẹ pé àyè gba gbogbo èèyàn láti máa fẹnu bọ rọ́ọ̀fù láwùjọ tiwa iná lọ́ọ́ fa ló kálukọ́ máa dá sí ní tí ò máa ń parí ọlọ́run ó fi hàn wá kíkẹ́ nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá òun náà ni wa an taqulu ala Allahi ma la ta'lamun kẹ́ ẹ máa sọ nípa Allah òun tẹ̀yìn ọmọ nípa rẹ̀. hello. asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh. wo kọ́ yìí. abdulfatah. láti. us. kí ni ìbéèrè yìí naam ah, ìbéèrè mẹ́ta ni mo ní. alákọ̀ọ́kọ́ afẹ́fi ah. àwọn dókítà pé a gbọ́ nínú ìdánilẹ́kọ̀ọ́ wọn kan pé apá kan nínú àwọn sàhábà abẹ́rẹ́ ń ṣe sọ láti lọ́wọ́ bóyá tí iṣẹ́ bá fẹ́ jáde wọ́n máa ń pa iṣẹ́ yẹn mọ́ra. ètò tó bá a ṣàlàyé pé ṣé tó bá a ṣàlàyé àrùn yẹn dáadáa àti pé ṣé ìtọ̀ náà yọ náà ẹjọ́ pé ìtọ̀ ń gbọ́n lórí sọ́láàtì tó yàn lè bi ìtàn yẹn ní. ẹlẹ́kejì ọ̀run ni pé a ti mú àwọn jẹ̀bẹ́rẹ́ tó nínú ìtara yẹn àtàwọn nǹkan tó ń fà àbí àwọn àlámì àwọn sáìnì àwọn àmì kí ni àwọn ẹ̀sọ́ kéékèèké àti kí ni wọ́n fi ń dá àwọn ìṣòro kéékèèké mú. ẹlẹ́kẹta òun ni pé ní us táwọn ń gbé yìí ó kọ́ọ̀tù ọ̀wọ̀n bẹ́ẹ̀ fọ́ máa ń torí kíra wọn ìyá látọ̀ tó látọ̀ fún wọn máa fẹ́ tẹ orí fún àwọn báyìí wọn mú orí bí ọ̀run bí ọ̀run tètè débi ìtùkà oṣù títí yẹn náà ṣó wọlé kàtó máa fi orí orí lásán látọ̀ fún tàbí kíra wa. alhamdulilayi ìbéèrè alákọ̀ọ́kọ́ nípa pé ẹ gbọ́ pé apá kan nínú àwọn sàhábà wọn a máa ṣe sọlẹ ẹni tó pa tó pa bóyá so tó pa mọ́ra tí wọ́n sì máa bá sọlá tiwọn lọ. bẹ́ẹ̀ ni wọ́n pe tẹ́lẹ̀tẹ́lẹ̀ sòtáwọn yẹn bá bí wá léèrè irú béèrè yìí tá a máa ń sọ ni pé ẹnikẹ́ni tó bá pa so mọ́ra tẹ́ pé pé patọ́ pa mọ́ra ni ò jẹ́ kí so yẹn kó jáde sọlá tirẹ̀ ó ti bàjẹ́ àmọ́ tó wá pé so ń gbà yẹn. èèyàn sì ti lọ́nà láti jáde ṣùgbọ́n náà ni ọ̀pọ̀pọ̀ ọ̀pàpà jáde kò sí ní tó ṣe sọ so bí táwọn tó ń ṣe sharhu Muwatta ti imam Malik Allah so ibẹ̀ ni atútù á rí àwọn ẹgbàá wa tó wá látọ̀dọ̀ apá kan nínú àwọn sàhábà tí n bá sì tí Abdullahi ibn Umar láàrin wọn. ní wọ́n jẹ́ tó ṣe ní ìgbà tí so bá ń gbà wọn lórí sọlá lópin ìgbà tí sóyìn ọba ti jáde wọn a máa fi bẹ́ẹ̀ bá sọlá tiwọn lọ madasi wo sọ̀tún tá a wo sósì a rí i pé ọ̀rọ̀ táwọn olùmọ̀ sọ nípa eléyìí ó fi hàn pé kò takò nǹkan tó wá nínú àdìsí ànábì sallallahu alayhi wa sallam sọlẹ́yìn náà la fi sọ pé tó bá pa mára tí ò bá sá ti jáde sọlá tirẹ̀ lálàáfíà. La àmọ́ tó bá jẹ́ pé ó bá bọ́mọ lọ́wọ́ tó ṣe bẹ́ẹ̀ tó jáde sọláàtì rẹ̀ bàjẹ́ tẹ̀sí pé kò sí tàbí ṣùgbọ́n pẹ́ni tí ń ṣe sọláàtì tí ọ̀pá nǹkan kan mára yóò fọkàn sí lọ́n ju ẹni tí ń ṣe sọláàtì yẹn hmm. tí ń paṣọ mára nígbà náà lọ bẹ́ẹ̀ náà nìtọ̀ lópin ìgbà tí ìtọ̀ bá ti kán àmọ́ tó bá ti kán pínrín sọláàtì ń bàjẹ́ nù kódà kó dẹ̀dẹ̀ ká fẹ́ sálámù sọlá ti ti bàjẹ́ nù àmọ́ tó bá pa mára tó mú mára tí kò jáde tí ọ̀kan sọlá ti rẹ̀ asọ̀pọ̀ lálàáfíà wọ́n ní kí làwọn àmì tá a fi gba àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké mà àti kéékèèké àti ńláńlá méjèèjì lọ́jọ́ ọ̀ràn yẹn kí mùsùlùmí gbìyànjú láti jìnnà sí nítorí pé béèyàn bá ń ṣe ẹ̀ṣẹ̀ tí wọ́n á wò ó pé ẹ̀ṣẹ̀ kékeré ni tọ́wá tìtorí pọ́jọ́ kékeré tọ́wá sọ di ẹ̀ṣẹ̀ àìlèmẹ́ṣẹ̀ tó di ẹ̀ṣẹ̀ gbogbogbà so àwọn olùmọ̀ sọ pé kìí ṣẹ́kù lẹ́ṣẹ̀ kékeré má yóò yí padà yóò di ẹ̀ṣẹ̀ ńlá máyà lọ́wọ́ ni torí ẹ̀ wọ́n sọ pé téèyàn bá ń ṣẹ̀ṣẹ̀ ńláńlá téèyàn ń tọrọ àforíjìn ọlọ́run máa foríjìn yàn hmm. wala saghiratan ma'al israr téèyàn bá ń ṣẹ̀ṣẹ̀ kéékèèké àmọ́ tó tẹra mọ́ tí ò pàtì kò ní jẹ́sẹ̀ kékeré mà ẹ̀ṣẹ̀ ńlá ni ọ̀dà ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìmà bó láti dẹ́ṣẹ̀ kékeré mà wọ́n lòun náà ní gbogbo ẹ̀ṣẹ̀ eléyìí tó ṣe pé àwọn tó jẹ́ àmì tá a máa fi dẹ́ṣẹ̀ mọ̀ pẹ́ṣẹ̀ ńlá ni kò sí pẹ̀lú ẹ̀ ẹ rí i pé àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ọlọ́run lè sọ pé ẹni tó bá ṣe pọ́n pa ọlọ́run lè sọ pé ẹni tó bá ṣe pọ́n nàlẹ́gbà ọlọ́run lè sọ pé ẹni tó bá ṣe òbínú sí ńlá náà rẹ̀ ìnáni ọwọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo àwọn eléyìí máa ń jẹ́ àmì ẹ̀ṣẹ̀ ńláńlá kébọlọ ń sọ pé wa man yaqtul mu'minan muta'ammidan fajaza'uhu jahannamu khalidan fiha wa ghadiba Allahu alayhi wa la'anahu wa a'adda lahu 'adaban 'azima ẹnikẹ́ni tó bá fi lè máa ma mọ́mìnì ọlọ́run bá ní iná jahannama ni ọwọ́ inú rẹ̀ ni sì máa bẹ gbére kése ọlọ́run bó bínú sí ọlọ́run bá yọ láàánà rẹ̀ ó sì ti pèsè ìyá ńlá lẹ́dí à eléyìí ẹ̀ṣẹ̀ ńlá gidigidi bẹ́ẹ̀ náà ni kéèyàn ṣẹbọ sọ́lọ̀ innahu man yushrik billah faqad harrama Allahu alayhi al-janna wa ma'wahu an-nar wa ma lil-zalimina min ansar dájúdájú gbogbo ẹni tó bá ti ṣẹbọ sọ́lọ̀ ọlọ́run sí àlùjánnà lè wọ̀ fún ọlọ́run sí àlùjánnà lè wọ̀ fún iná ó sì wọ̀ àwọn alábòsí wọn ò ní ní alárànṣ والسارق والسارقة فقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله والله عزيز حكيم الله ني àti olè lọkùnrin àti olè lóbìnrin tọ́wọ́ yín bá bà tí n tí wọn jí tó sì tó di wọn tá a fi géèyàn lọ́wọ́ ọlọ́ni ẹ gé ọwọ́ wọn ẹ gé ọwọ́ ọkùnrin olè ẹ gé ọwọ́ obìnrin olè ẹ san tí wọn ṣe nù ìfìyàjẹni ni lórí ẹ̀ṣẹ̀ tó dé wá bá wọn látọ̀dọ̀ Ọlọ́run sí ọlọ́run ọba ọba tó ga tó lékè gbogbo nǹkan ni òun náà sì ni ọba tó ṣe é pé ọlọ́gbọ́n tí ọgbọ́n rẹ̀ dópin tó àjẹpọ̀ olè jíjà náà kọ ẹ̀ṣẹ̀ ńlá ni hmm. so àwọn ẹ̀ṣẹ̀ tí ọba ti wá rí bẹ́ẹ̀ tó ṣe pé kò sí ìfìyàjẹni kan àbí làánà kan àbí lérí pọ́nwọ́nà kan tó ná àwọn ẹ̀ṣẹ̀ tó eléyàn náà máa ń pè ní ẹ̀ṣẹ̀ kéékèèké bí ẹni tó ṣe pé lápèjúwe ẹ̀rí pé ẹsẹ̀ òsì ni ó gbé wá mọ́ṣáláṣí ẹsẹ̀ ọ̀tún ni ó fi jáde ẹ̀ǹjẹ́ ó gbẹ́sẹ̀ ọ̀tún wọlé ìgbẹ́ tí ó fẹsẹ̀ òsì jáde tó gbogbo orí ẹlẹ́yà ni tí ó wẹ̀wù tó ẹ pé apó òsì lọ kọ́kọ́ kì bọ́nú ẹ̀wù kó tó di pọ̀ ọ̀ka pọ̀ ọ̀tún bọ̀ tó ṣe pé gbàtí ọ̀bẹ̀ wù ọ̀tún lọ kọ́kọ́ yọ kó tó yọ sí ẹni tó wọ bàtà tó ṣe pé ẹsẹ̀ òsì lọ kọ́ kó tó wọ ẹsẹ̀ ọ̀tún àbí ńgbà tọ́fẹ́ tọ́fẹ́ tọ́fẹ́ bọ́ bàtà ẹsẹ̀ ọ̀tún náà kọ́ bọ́ kó tó bẹ́ sí òsì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ìbéèrè ẹlẹ́kẹta wọ́n ní ìlú òyìnbó táwọn ń gbé hmm. tó máa fẹ́ kíra wọn orí ni wọ́n á máa rọra tẹ̀ fúnra wọn báyìí hmm. táwọn náà lè máa ṣèrò ẹ̀ rárá kò sínú ìlànà ẹ̀sìn Islam nítorí pé gbogbo ẹ̀yà kọ̀ọ̀kan àtẹ̀sìn kọ̀ọ̀kan pẹ̀lú irú kíkì tiwọn kíkì tọ́lọ́ ń fà wá òun náà ní kíkì rẹ̀ ní àwọn ọmọ àlùjànnà Hmm. so bẹ́ẹ̀ ni alimami munawi rahimahullah masala yìí nínú tíra àwọn faidul qadir wípé gbogbo kíkí irú ta lónìí masala yìí lórí pípínlẹ̀ dídọ̀bálẹ̀ yìí wọ́n ní àṣà àwọn abọ́gibọ̀ pẹ̀ ni hmm. so àwọn yahudi nasara àwọn máa gbarí wọn máa juwọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn mùsùlùmí kíkí tọ́lọ̀ ń fún wa ní kíkí ọmọ àlùjánnà tahiyyatuhum yawma yalqawnahu salam hmm. asalaamu wa rahmatulahi wa barakatuh asalaamu alaykum wa rahmatulah àbí asalaamu alaykum so kíkì tiwa nìyẹn ẹ rí kẹ tẹrí báyìí náà lábẹ́ òfin Ọlọ́run fíforí kanlẹ̀ fẹ́ dọ̀ ọlọ́ni ẹ wò gbà tí Ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa tó ń sọ fáwọn ọmọ Israel pé kí wọ́n wọ Baitul Maqdis ìyẹn Jerusalem tọ́lọ́ ń ṣe ládìhùn fún wa nínú májẹ̀mú tọ́lọ́ ń fi lélẹ̀ fún wa gbà tí wọ́n bá wọlé ni pé wadkhulul baba sujjada tẹ́ ẹ bá dí ẹnu lẹ̀kùn yẹn ẹ wọlé lẹ́ni tó forí kalẹ̀ hmm. bó ló ṣe forí kalẹ̀ tó wọlé tó wọnú lẹ̀kùn ó lè forí kalẹ̀ kó wá wẹnu lẹ̀kùn tó ṣùgbọ́n tó náà bá ń sọ ń bẹ̀ ni pé ẹ tẹ orí yín bá hmm. títẹ́ rí bá ò ní sujud hmm. náà. hello. asalaamualeykum salaam wa rahmatulahi wa barakatuhu wo kọ́ yín masha allah alhamdulilayi alhamdulilayi o jẹ ní kamadin abdulkarim. láti. láti niger republic. kí ni ìbéèrè yìí. náà mi béèrè ní oṣù mẹ́rin. lọ́wọ́ àsìkò yìí à ń gbọ́ yí ìdájọ́ mọ́. lọ́wọ́ kí mo náà mo kí àwọn ṣẹ́gun wa kí jẹ̀dá fún mi lára kẹ́rà. ẹ ṣé o. ìbéèrè ni alákọ̀ọ́kọ́ hmm. bí ẹ bá ń ṣe sọ láti lọ́wọ́. Hmm débi pé ìwẹ̀ ni imam àwọn wa wà nínú ìpè ìwẹ̀ ẹgbẹ́ táwọn èèyàn ń wọlé tí wọ́n lè fara balẹ̀ gbé àwọn tí wọ́n wọlé yẹn tí wọ́n fi dára dà yẹn àbí sọ̀mẹ́sọ̀. tọ ẹ̀kejì. naam ìdíje ìwẹ̀ rẹ̀ kejì bàbá fẹ́ẹ́ ìtọ́lá ti fara yìí lọ. wọ́n jáde wọn ò ní bá ìmáàmù parí àwọn àfẹ́sí máa ń gbé papọ̀ pẹ̀lú wíkìrì amọ́bá ìmáàmù parí èyí lọ lẹ́tọ̀ọ́ ju àbí ṣé tá a bá ti kí wíkìrì àlẹ́tọ̀ọ́ àti àti ìyẹn mẹ́tìlá mọ́lẹ́yìn rẹ̀ ní àdúgbò ilé ìgbéyìí naam ìbéèrè mi ẹlẹ́kẹta ẹ̀rọ tẹ̀ ń gbọ́ mi. à ń gbọ́ yín à ń gbọ́ yín ẹlẹ́kẹta. tọ òun ni tó bá di mẹ́wàá sẹ́yìn àmọ́ sábà kára sọ́mú papọ̀ mọ́ ìṣáì tọ́ba tó wá di ìdájọ́ òru á tún dìde á tún kí ṣáájú yóò máa jẹ nǹkan bíi rákà ogún àti mẹ́ta. tọ́ kí ni sẹ́ni àwọn olùta rẹ̀ tí wọ́n bá ti kì í ẹgbẹ́ mẹ́tọ́ ni àbí kọ̀lẹ́. ìbéèrè kẹrin. ìbéèrè ìbéèrè ìbéèrè kẹrin. Hmm. ojú òkú ìdí rọpò o. ẹ má bínú àgbọ̀ kẹrin dáadáa ojú òpó rọ́pò bisimilá. alhamdulilah ìbéèrè alákọ̀ọ́kọ́ tí ìmáàmù bá ti wá ń rọ́pò afurasí pé nìkan wọlé ọ̀rọ̀ oríṣi méjì ló wà àwọn olùmọ̀ kó dúró àbí kó má dúró èyí tá a sàlẹ̀ sàní kó má dúró wo ẹ̀tọ́ àwọn ẹni tó ọ pàtàkì ju kó dẹni tí ń bọ̀ lọ hmm. nítorí pé tó bá wù ú náà láti báraka yóò ti tètè dé mọ́ṣáláṣí ti pẹ́ àwọn èèyàn tó sì ti kọ́kọ́ dèèyàn wọ́n máa sọ ẹ̀tọ́ tiwọn náà nítorí pé ń bẹ́nu ẹni tó lálàáfíà wọ́n ń bẹ́nu ẹni tó ṣe pára rẹ̀ ò lè gbé kọ́ pẹ́ lọ títí àmọ́ ń lè sẹ́yọ nímú rẹ̀ torí délé yìí kó wọ ẹ̀tọ́ àwọn ẹni tó ti wà pẹ̀lú rẹ̀ ó pàtàkì ju kó dúró de ẹni tó wọlé lọ. sọlẹ́tù tarawih wọn láwọn ẹlòmíì tó máa ń ṣe wọn à ní dúró de ìmáàmù kó fi parí nítorí pé àwọn sọ pé àwọn fẹ́ ṣe sọ̀látù wítìrì pẹ̀lú rẹ̀ ṣé tábà tí wàá ṣe wítìrì kò sáǹfààní fún yàn láti tún ṣe náfìlà máa lóru ni àǹfààní wà láti ṣe náfìlà lóru fẹ́ni tó bá ti ṣe wítìrì ṣùgbọ́n ọ̀kan ní tún wítìrì ṣe máa ní torí pé ànábì sallallahu alayhi wa sallam ó ní la witrani fi layla kò sáàyè fún yàn láti ṣe sọ̀látù wítìrì méjì lóru ẹ̀yọ̀kan torí ẹ̀ ẹ dùn pẹ̀lú imam nígbà tẹ́ ẹ bá tó parí tí imam parí sọláàtì lẹ́yìn náà tó jáde torí àǹfààní ńlá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fún yín nínú hadithi tí imam ahmed tó gbé jáde anabi ni man qama ma'al imam hatta yansarif kutiba lahu qiyamu layla gbogbo ẹnikẹ́ni tó bá dúró pẹ̀lú imam títí tí imam fi parí sọláàtì pátá porongodo ọlọ́run ọkọ̀ àkọọ́lẹ̀ pé gbogbo òru yẹn ló fi dúró sẹ́sìn fún gbogbo òru yẹn ló fi dúró sẹ́sìn fún un. tọ́ba tó wá jí lóru tó fẹ́ ṣe náfìlà mi wá sí ọ̀kan ní ṣe sọ̀láàtì wótìrì mọ́ni. Hmm. wáyé o náfìlà tó máa ṣe lóru kìí ṣe eré táwọn èèyàn máa dá fúnra wọn hmm. táwọn lè má máa dá fáwọn èèyàn bóru alákọ̀ọ́kọ́ náfìlà mẹ́jọ fatia kan ìdájà méjì méjì gbogbo eléyàn àdáda lẹ̀ ni. Hmm. so sọ̀láàtì láylì mẹ́tìnà mẹ́tìnà anábì sallallahu alaihi wasallam ní sọ̀láàtì òru rákà méjì méjì ni ọmọ ẹsẹ méjì ọsàlámà méjì ọsàlámà ọba tó lọ́ọ́ máa ní kó lè ṣe ọlọ́wọ́ forí sí. wọ́n ní tó bá di mẹ́wàá gbẹ̀yìn nínú Ramadan yàtọ̀ sí sọ́látù tarawih àtún máa dìde lóru láti tún ṣe sọ́látù tahajjud ṣé eléyìí náà sì bófin ọlọ́mọ àbí ọba mu. bẹ́ẹ̀ ni anabi sallallahu alayhi wa sallam ó wá nù hadithi aisha radiyallahu anha wípé anabi kì í lékún lórí rákà mọ́kànlá bóyá Ramadan náà bí àbí òun ṣàlàyé pé rákà mẹ́tàlá ni gbogbo èyí yóò wọlé jẹ pàànàbí èsì kùn Ramadan wà àbí Ramadan ò sí eléyìí ló fà lápá kan nínú àwọn olùmọ̀ fi máa sọ pé ká máa ṣe é tó jù bẹ́ẹ̀ lọ àdáadáa lẹ̀ ni mm. so ṣùgbọ́n àwọn olùmọ̀ á sọ pé kò sádàádáa lẹ̀ ń bẹ̀ nítorí pé ànábì ó sọ pé kò gbọdọ̀ ju iye rákà báyìí lọ wọ́n kàn ròyìn fún wa iye tá ànábì máa ṣe ni mm. òun náà ló sì sọ fún wa pé salatul layli matna matna tó bá fẹ́ ṣe sọ̀láàtì lóru rákà méjì sálámà rákà méjì sálámà ni ó sì wá sọ pé tẹ́nìkan mi bá ń bẹ̀rù kálífàjárì ọmọ yọ mọ́ ń lọ́wọ́ kó múra kẹyọ kan wa tó ti rọlẹ́ fún ma kọ̀tù sọ̀lá yọ máa jẹ́ wítìrì fún gbogbo ní tó ti ṣe tẹ́lẹ̀ hmm. láì jẹ́ pé ànábì dárúkọ nọ́mbà hmm. torí ẹ̀ tẹ́ bá ṣe tarawih tẹ́ tún ṣe tahajjud ẹ̀ ṣe ń tọ́ta kò lànà ànábì Muhammad sallallahu alaihi wasallam. jazakumullahu khairan sheikh inshallah bí wọ́n ti Ah, ẹni tí wọ́n ti ń dáwọ́ lẹ́kọ̀ọ́ náà ní iṣẹ́ ìṣèjọ tí o sọ̀rọ̀ bí ìgbàdégbò ọ̀rọ̀ jí aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ẹ̀sà ní ajé ògbóǹṣọ́ ọkọ̀ pàtàkì lọ́wọ́ àbú àmúná tí wọ́n tẹ̀lé wọn wá àti àfa ismail títí ọ̀la òde tá a pàdé ní mọ̀ọ́dágbére fún ayé pé sálámù alaykum wa rahmatulahi wa barakatuhu.